I gave my salam to the mountain. And I drank from the mountain stream. And I walked upon its surface. And it all felt like a dream. And this mountain, it is a Muslim. And I feel like he's my friend. And as I climbed onto his peak, I wished it would never end. Oh. We should be like the mountain. It never complains. We should be like the mountain. It praises God and never complains. We should be like the mountain, like the mountain. السلام ورحمة الله تعالى وبركاته بعد التعوذ والبسملة والحمدلة والصلصلة السلام عليكم ورحمة الله تعالى وبركاته Waalaikumsalam <clears throat> warahmatullahi taala wabarakatuh. Balala Sani karena pili ta karambo ta suyi kuye babu biyar njo ndar welahan radio 1 cese kala welahan نعم مع الابراهيم لنا نعم wɔsɛkɛd ma sa bambɔna alai tɛd ma o ba anda cibe o ba yur la fa ninkurja kɔna ka tɛd ma ba bayan ka a dawa anda kpin ala mm-hmm. <coughs> tɩ maan dẽn ka wasak head master labla o ba e o ba yoorendi tɩ n la sosɛ vẽn kuubu a ku me na n marang n a ngara n zoamega la k'o ta birata k'o ba nyẽma o man sogen ka kʋʋnema mao jao rãmba a zũ n daana mo ne o lɛo gaaya kiyama ŋmẽnna y'o hẽna ŋmẽnna eo hena bɩ la puoriŋ tɩ n na susi ku malam abbas gurgun liman labla o ya ni hmm. an dana an yi kokari dina puwan yaga don su han dana muni ka mun na ku hmm. anan ne ja an lewga anan kalmatu shahada ban ta pogba hmm. anan ne ja an lew biya ba a ta pogba ba ja la halanta mun na da hinuhun aiba tana karme bota huwallahu buta buta qur'ana e bullabla karda tolba mm-hmm, mm-hmm. ka ayisa an daan akubo a kubo anin kabiri a tolba bismillahi قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم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 awɔgyɛn ayɛ pii no yie nkyibe fɔɔte nan labila te na piili bee gyine insha allahu alaiwala alagbara gara biɛla biɛla. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا موسى وهارون الفرقان الفرقان وضياء وضياء وذكرا للمتقين انت فنبرا فنا نعم. كوانا امن نمجين لها bonna an bɛn ban mo ka surat la anbiya mm-hmm. bere poɔ da yan pili piili mm-hmm. ka tin kati na ba tɔɔhi nɔɔ nyima ja ke sɔ kyɛ mm-hmm. wo k'o a ayi wala an ti nan nin bɔnga an ti waana nin nabi musa ani o biyɛri nabi haruna ba ke sɔ. bato ba yalo ga tore chakke sala ndana mun ka walakad ataina musa la hakika kar kuye musa wa haruna anu biyar haruna ya alfurkana ajun ka jullul mufassirin tafsir kanoo mine yaga jie bayaliyan ka jamiicu alkutubi asamaawiyati yuslix an yutlaka alayha alfurkaan ka gafu jaa naamuna an sigihi a kun tontuna a wato kuraanan akaga jakina bambuwamanka furkan bojum lianna kullan ka ja gbongbom yufarriku baina alhaqi walbatil omo wele yalmaga anin jiritan imbama wa yubayinu linnasi alhalala walharama umman lappela akunin salibihi bonna an tan sor kar e anan bonna an batar sor kar e wala kar e kablawluka ce baboya taurata alfurka ka walakad ataina musa lashe garkuyen nabi musa wa haruna ani nabi haruna alfurkana taurata na amman wel yalmenga ayi gidi inan taurata na amman pel halala anan haramu a kudin salibihi ne ban mina yan wani magan kuye ai a ku ana taurata na wadiya'an ka taurata bere wan iya pena a ichani linnas a kudin salibihi au lil muttaqin aburkukumin jorba hmm. wa zikran olla e kawana akuniya ja an bora ko e ma kawana hmm. wa zikran ka taurata la ya e kawana bon lil muttaqin akumin jorba hmm. aw ban yala ka alif lam mim dalika alkitab kana qur'ana na la raiba fihi ka siga siga ciwo ina hudan ka qur'ana ya e kanda mm lilmuttaqin akubolu akumin jɔrɔba cɛ on ka wadiya an ka taurata iya bon nga an icane bon wa zikram ay kawana lilmuttaqin ay walu akunuba nga deme an emen jɔrɔba loluka a taurata an dan sigini ne ja an ba jɔra ŋmana taurata kun ba icane akuyi mm-hmm. taurata na biya bila cigi bi lihu puo mm-hmm. ja anda amba tori aba ilamaniya taurata ba kawara bon akuyi bojum bana karmun kuyi ke do lew siya bon ikuntu ajum mun na ka qur'ana man ko e chani a kawana bon akuti الذين يخشون ربهم بالغيب وهم من الساعة مشفقون الذين نعم. كم من جرب لنا بغدنا يخسون ربهم أن جرب دانا من دبيا بالغيب قندوم هذه الآية نعم. تفيد إفادة التام نعم. على أن جل الناس يخسون الله علنا wala yakhsawnahu sirran aya ŋa boɔraŋ k'o bɛŋ kari bambambo teehu kaŋa ka nensaalibiihi yaga gyie gbangbalaŋ ba naa ŋmen gyɔ o eɛ kpɔŋ kyɛ gondom ba to ba kpɛ gyie gyaa ba ba kpɛ gyie anan den ka nneɛma mbantoa ɛda ware no anan bɛn bɛn man ban de silamɛ gya bonte kanea ɛwɔ da ware anan bɛn bɛn man ban de ne mbaaliba buhu bin kanea ɛwɔ da ware anan bɛn kanea man tare peli peli peli peli diina yɛla tuba jɔra naamu na anan bɛn e man nyɛ neɛ kaŋa on furihi nimbie a yɛlɛ ka aka haramu la kyɛ gondo onan bi mm, puon mm, mm. a ganeɛ gyaa kan da nan ma yɛlɛ ka min jɔrɔba nihila ne baga allazina yakhsawna rabbahum kɔɔnan jɔrɔba daa naamuna dabiyan bilghaibi gondo bila ban jɔrɔ naamuna gbangbalin na bila ban jɔrɔ naamuna gondo wahum ana noba ne ya a ŋmengyɔrɔ ba yɛlɛ bila musfikun kɔɔ yɛ dabiɛ kpɔn deme mina saa ayi kiyama ihibu dabiɛ eŋan bɔjum ko wɔn kiyama yon pɛrɛn tɛw o man bie ba eŋan ka yɛlɛga hana an na be kiyama daarana kabila bɛn ka dabiɛ man bi ba eŋan ban e noba ka deme an erɛ siri akuro bolu akuro ku ajumɛ ka alazina yaxsawna rabbahum bilgayb wa hum mina saati musfikun ko yɛn de bɛ ka dɛmɛ an dabiɛn kpɔn dɛmɛ ani kiyama yalitarihi eŋan bɔjum ba sagayan ku bibe ba sagayan ka kiyama na ihin a saga bonga ban bɔra jagan o bibe a saga bonga ban bɔra hɛnuhun o bibe kabila bɛn ka dabiɛn man bi bolu ba eŋan ajumɛ ka almu'minu bayna alkhawfi warraja Lama mm. lamanayang wala war ja idabia e man e ya pon kiyeme ihibu yal tarahe mm. amona du suman ku ibi akonsuma ciki mm. tamamin labibe in labanka biya namun naban in bolu namun naban in hina ajun akiyama nda namune odabiya ja muna ta yaso na e miya kuti muna ta yaso na miya kuti وهذا ذكر مبارك أنزلناه أفأنتم له منكرون إمامك وهذا نعم وهذا القرآن نعم الذي نفسره نعم ونقرأه في نعم إذاعتهم نعم kii baya kwa na jin njin ero a kanu home radio yengunga mm. haza ay wa haza alquran qur'an mm. ngati kan najira yengunga mm. zikirun ai liman arada an yatadhakkar ka da e kawana bon aku nela nela nela ne ja an bora ke e ma kawana atanwina iwadla e an likulli man arada أن يتذكر نفسه بالقرآن أكوانا ويكوانا بون أكوني جاء أمبورا كيدي إيما كوانا tinjiya noba na an bɔra kɔ e ba maŋa ka wannan kurana pare pare pare ka minti pie ka nan dɔgele ka ba ci kyɛ kɔ kɔli fom kɔ tɔnɔ te ba ba hɛ ka kyɛ an jindi o ŋa bela la almusir bilaba ere lamana halabla babuwaron kwado qur'ana ay ba miga kawana ne ka bo lo ko ba yan waje ja ka lies off kinan ku yiwo ba ne ne boron kwado qur'ana ay ba miga bolu kwado qur'ana ay ba miga kawana mubarakun ay kasirul khair انا خيرا ندي بوم حسيا ومعنويا مبارك انا خيرا هنا وقاليا كوكولا بركة هنا أقاليا أنزلناه أي بلغتكم يا أرض تسيري على القرآن أنا أن ينول ربه كوكولا أفأنتم منكرون له استفهام للتوبيخ لنا بيان إن بانجاركو قبل يلا إيه نبغد أن هاربا أكو قرانا ما ودوه وجلائه سغن قرانا أم بيلا كو بيلبو أقال أبي ساجون أني يكوكورا بيينو ونوغ أني أجا نيرا ويه بولو قرانا منجي كمبان وموتل ربي لأن القرآن unzila bilughatihi sigi mu sigi yɛ kura na anu lori bi kɔkɔrɔ aju kenan wɔ wɔ mu kyɛnɛ ha ɔ ɛnbo ani o karibɔ se kɔ wa ne njɛri ko sɔgɔbɔ awayɛlɛ afa an tun lahu munkiru aba ana kura na an pɛli ani yatira yɛn bɛ bo ahajie on pɛli yɛli jɛ an pɛli kɛ wudu hisams awon ŋmenaa pɛli mu fiiri abi ati nahar ŋmenaa gbiri ha wɔgɔrɔ na yɛrɛnɛyɛ ne bɛka deme an na ha kurana n bɔ a n'o kari bɔ mm. jariko la ka n da naamu naan kpeɛ ŋo a e wala a e neba te mɛna yɛliya wa hazal kur'an kaana kur'an ŋa zikirun mm. k'u yɛ bolu o yɛ ka wani bɔŋ a ko ne jaa an bɛ a pa wɛs cɛ mm. a bɔra k'i de bolu k'i de kur'an e ma ka mubarakun ka kur'an hiyara hana a gaaliyen كوالا هي راهي كومبانسور نعم. حسيا نعم. ومعنويا وهي راك غلا تنكا نونغا برجل تنا إيهنا بون لا بنديا نعم. نونانا نجا أنت الله ودو برجل تنا إيهنا بون لا بنديا نونانا وهي راك كالا كيال جاء امبورا دنيا من دوسا من أراد الدنيا كان جاء امبورا الدنيا فعليه بالقرآن يوم القرآن ده ومن أراد الآخرة كان يوم بورا كيما فعليه بالقرآن تدو قرآن ومن أرادهما معا كان يوم بورا كي دنيا عن كيما فعليه بالقرآن كو نعم. بقباه إنه قرآن أجون قرآن مبارك تنجينا ورقا مال إبراهيم أنو ساز أبو السلام منه نعم. بندتي قرآن نبا جنا عمان كان akwara na ana anya mma nkpɛ ayi a aya te hɛ a alan mubarakun alabla sura ha te min se wɔrɔ kuro lɔ o puo fɛ afati ara abo kama lila sun ne dire kama la dubire min dira maali kiyomidin mubarakun enyewa kɔɔna ne eɛ bolu kasirul khayi nyaya kanu wa mnemu bado kana bi ya diara masarif bala me karbe non da kargo ban ku ili bila ma ana ma ne ku mubarakun كثير الخيرات أجوم كرمنا من بيان أنينا آه أبي أكوتين فيدي تبان بانكاران آه تبان بانكاران أيوة أم ajunka hadisi kaŋa yala ka bon na antar tar sor ko yaw yaga hmm. ono la qur'an hmm. hmm. ay kiran kan nabihi adiyara masarif kariya min karon kwana ko toru libra jabu yin barka hani yanga ta boyina da han no ba ban la aman la da kanna ke yira bodu ke yira san yaw ajunka imam ibn khalduniyan onda ankara kani akon bankara kurana cogo kui libirbi da hani kurana cogo la yawre hmm. ka kiyama yala rabu hu yali yana ba ana <laughs> hadisuna ajun kurana wa ya bonga an ebolu barka bon ajun munna dan kar di kurana na fa dunen anu kiyama hmm, ne dire o na fa yan dunen hmm. a kiyama yala ton suha kana mun dan kar la fi diubolu noba ka di bɛ kur'ana haya ban gaa ni ba maɣasi yɛli ka an pari bila ti chɛ shɛŋa nan bayira a nyɔɣu tabalen nim kumaahi yaa ti tɔ mm. neɛ man yɛn kur'ana taŋa wala ba man e mm. san ni man le mm. ba ban bɔŋɔ mɛ de bin ni a kui bi bɔŋɔ mɛ bibisi kara a kui a paali man dew <laughs> eh, eh, wala e eh, kpɛra mubarakun كثير الخيرات أجون كوانا هيرا نوكم بانصر أجون منا دو هيرا كتير إن شاء الله ولقد آتينا إبراهيم رشده رشده من قبل وكنا به عالمين كيسا يلون تنقلنا ولقد آتينا إبراهيم lahatika kar ku ya ibrahim rusda rusda omun na bai ihin annubuwa na nyimlon kumun na bai ihi as-salaha في الحياه <coughs> yalja anna kuyi maalabo i e mm-hmm. yalja anna den kii takpe yeli igri mm-hmm. oraban bona rusda mm-hmm. kanda kona kan ya kanda walala iban e iya cihi ayi yalba erehe jaa e eŋan ijewa karamna wadeo nubuwa tunayanka walakad ataina ibrahima rushda latika kar kuye sayyidina ibrahim no min kabulu ay min kabulu itaiha li musa wa harun ma ntɔgba nan o biyar bandan buwan farfaro ne ka tɔ tiɛ ka ka ntɔgba nan ɔyɛ o obiara bɛ ndanku na ɔnyimolon ayi baka bilɛn k'o de nkue dina ibrahim ana ɔnyimolon sɛnɛ kyɛ bolu, kyɛ nabi musa na obiara na ɔnyimolon bii ti de nkue sedina ibrahim gafu sɛnɛ sɛnɛ kyɛ musa na obiara haaro na tawurata dɔlka te deɛ rusdahu ayi annubuwa min kabul, sɛnɛ wakunna kate iyayya alimina bagan kpon deme bihi ani sayyidina ibrahim ko signe no anyi bulun tunduku obo yoba dunan na amman ban appoint ne as minister be mm. as dc hmm. anya kanin la ne la nin jaga mangala bojun oba tayal no nduku ne hmm. hmm. ai mm. na mun ka wa kunna alimina bihi kar iya ban kon deme bihi anin sayyidina ibrahim ko sagadiya ko ibolu kar ku no nyimalon sana bi kar ku no nyimalon karala dew ka salaha anan wal huda hmm. aw al hidayah tanaka walakad ataina ibrahima cayan ka tafsir ka robine jama'a hanan hmm. kala cika kar kuye sayyidina ibrahim rushdahu hmm. o maale hmm. anu ikatuhi anu kunkoyel fogolo min kabulu ay sarkar nan ba ku bolo no anyi bolo ma ro anyi biyo sarkar nan kunna badunkar yaya alimina bagankpon deme bihi ani sayidina ibrahim k'o da nyɔgɛ o maŋa sɛna kyɛrɛ wa k'u bolu nɔɔnyɛmɛlɔn wa kazalika jami rusul wal anbiya kinan ka fi tarihi rusul wal anbiya munzu nu'umata azfarihim ila kibarihim lam yartakibu fi'lal munkarat wasayiat kidanka anoonyimihi jaa ba history ba taariikha apiili ba biiluu a awaana ba wati lɛo nembɛra ɛma nyunka ninsaali pɛga yiruu la ala sabili misal te bɛɛ ngaa nin jamaa jie tiri noba bata a bi المثال الأول الرسول صلى الله عليه وسلم نامن تنتنا تجاب ينكا سنة كونان بكو نعني ملو شو باتون بغا نعم يلو فولو وبا يا هل دار كغا بدينا او يلكا جده كومن نمان غابلو adeɛgyeɛ alogye ndɛngbooli nkoko pɛ ŋmenaa nkyamu yi kɔɔdeɛ mbaaya kɔɔgbɛ pɛlɛbɛ nkpɛgyam akora nnata tui wɔtoɔ ngaabe kaneɛ gyaa ban kó dama nyɛ noba an faara taa o nyɛ ka bilaba suma a nyɛ noba an kpeɛrɛ taa eŋa o nyɛ ka bilaba suma o nyɛ noba an tona baga o nyɛ ka baga n'an tara sɔrɔ k'o kabila bɛ un iwu yi deme tɔɔra a man ti bi pi bɔgɔ hali a tari garaja ban wa bɔ a kuru kabila kan da naa mɔna a eseyid na ibrahim mɛn kuna n bɛ k'u tɔn bɔ tí o bɛn yɛn ko yi deme bagan na o bɛɛ bi ne bagan na ban tuna na a ba suma mm-hmm. tijan nyɛ daari kaŋa on bɛlɛ yɛlɛ ku dana la ngmari biri ka ngmari biri wakpa on ka ngmena ka ngmena wakpa on ka chiu ka nganga na nganga a chen be blang kero mine tafsir kero mine le ka kona mba ku bolu kona mba ku no nyi bolu al misal sani karde musa alayhi salam sayyidna musa tija banyanke ye n ba firawuna jango n mm-hmm. ba mm-hmm. firawuna n de finne noba a kpeɛra noba eŋa bila na nabi musa ma boɔra mm-hmm. ana jaa n bɛn ya on nangara ka neɛ kaa yɛn kpɛ o tɔ eŋa neɛ jaa an de bi firawuna puoriŋ e kɔn sãã paaha bari dɛ kɔɔ e naa noba dao kada mm. opema mm. onte nyaa ko kon sagabla onda mbi firawna jangonna so biawna oba doma oba buwara mm. oba yaman ne sayyidina yahya alayhi salam dano ta bibiliya ko yi ko ta diyan ko yi ko ga ngulin bi laba laba wanka hmm. ma lillahi bi khuliqtu kad diyan yala nan banna hmm. makune bi bil punjam hmm. <laughs> kablawluka karna ka walakad ataina ibrahima lachiga kar kuya sayyidina ibrahim rushdahu o kanda rushdahu o mali rushdahu kuta iyel fogli ja min qablu sadakar nan ba ku nonyiblon mm-hmm. mm-hmm. wa kunna kar iyaya alimina bagan pon bihi ade sayyidina ibrahim ko signa nonyiblon mm-hmm. anan ko nonyimi taranje ja ba إذ قال لأبيه وقومه ما هذه التماثيل ما هذه التماثيل التي التي أنتم لها عاكفون إذ قال كتي سيدنا إبراهيم أن يلل لأبيه أكو بغبا بونا آزم وكونه أنو يدمي نعم. oyaleyan kama hazihi tamasil kaa bomin bon miyare hilabla bomin jeli hilabla wale magalabla bomin jeli hilabla kinan ka bonda ban buwana timsal inda bon a pɛhɛn nensaala bi a pɛhɛn bon gbegni bi a pɛhɛn bon kaŋa o yi aha wona bono bolu wona bono timsal bi indi yago bi tana a mɛ bon kaŋa ona ka lora bi to an bona ka sura ona tempen amande bona nasakh photocopy na bang ma e photo ga te pen yang cha sura mangala bolu ona mangala jelinge banda bon pehem bon هناك حديث يلا كلا يدخل الملائكة بيتا فيه الصور إنيو كلا يدخل الملائكة بيتا فيه صور كم ملكة بمعنى هنهم ملكة يبقى في رد يونا بما لجله أبين أنا كحديث قال لك كن جاء أما نجله kieba dara bana filin ki fu voruhum hmm. a ema hmm. emen kontuwa fu voruhum a ewala a ema beluka hmm. anaba bagana banda tunana ibara e ani tamasil amine ba men amine min banda dara a pehen ke sayyidina ibrahim yan ya fiyan ya ana ja on bang ka bohun e etihu aga baboruhum abu banda ankuro tihu aga baboruhum chumban je ka ma hazihi tamasil mm kabbo min jelihi labila allati ana jelihi ni antum yananga akifuna yang e paraba yang e duma laha ana hmm. yatubo sa kesar chacha yatur pig ana bagana amonin biri an iwala e an sayyidina ibrahim fiyan ya hmm. onyan e abu ana ja obanyan ku ba mine anu yi debe abu badan saju ada tihu aga buru ne mangabang bang e wala bantarna chung e babla wala ban ku qalu wajadna aba ana aba ana la abidin neja ambotar botar anan so wa so man pelan o man yele yeliyen javu qalu bayaliang mi yaliyan ka ma hazihi tamasil antum laha akifun ka bo min baga min bla yang eduma ngan abasa kesar cece hawa kalu bayaliyan aba abaana kar poget na bale mine kar bot nan ka wajadna abaana te poget ba mine cho ba mine min numbo ba min pogo ba min ba mine wajadna abaana but you can not use ajdada na ọkọnkwa hmm. ajumban da aba ana awanan al'ab yutlak hmm. al'ab wal jad hmm. imam ban bo mun ban mga anan bolu anan nabala kalu bayan ka wajadna aba ana ti pore ti bamina ni ti nabali baŋ e noba ka deme aŋ e tontoneba anaana naana bɛgɛ mine ŋa eŋ kareta kareta tonna te ihi pɔge baŋ baŋ e wala baŋ tona bɔjuŋ mm-hmm. ka neɛ meŋ ihi pɔge e ba yɛlaŋ see k'e meŋ e duma anoo a tona neɛ kɔŋ baŋ kyiihi ba e ba meŋ ba kyiihi na baa la hmm. wala e nɔɔ e wala wala e nɔɔ kyiihi a juŋ bɛ ka kaaluu ba yɛleɛŋ wajɛd naa te pɔge yɛŋ a baa a tenabaale mine ne nteba mine abidina laha kɔɔ eɛ kɔɔle hala eɛ tontoneba anaa buuha en erte fiɛnyɛ ayɛl ne ibrahim te hipɔga hmm. emin tuli hipɔga eba ko tona ne kina muonimbiri amin tona muonimbiri hmm. a tona hmm. bilala huwariya bilala bolu bilala yiri biilu bilala yi hipɔga قال لقد كنتم أنتم وآباؤكم fi dalalin mubin qala ka seydna ibrahim yala lakad kuntum antum bila yaŋ kɛɛnaŋa kɛɛ tɔ an biyeŋ yanoŋa wa aba'ukum ani yanabaale mine fi dalalin mubin bɔrpeɛlaa puoŋ ah, ah. wallahi yɛtɔ an bie bolu yɛtɔ an bie bɔrpeɛlaa puoŋ ah. mɛ yɛlɛŋ kɛɛ pɔgɛ yɛ ba mine ani yanabaale mine baŋ tunaa wa bila yaŋ ane yɛna baale mine ne yɛ ba mine ne yɛ bie bɔrebo aŋ e bɔre peɛlaa poɔŋ mm. bojuŋ ka naŋ wuli ka naamune mɔ kpegiŋ baŋ la pɔlsa <laughs> kaa wuli ka naamune maŋ ba ŋmaŋ baŋ la mɛ mm. a sagna banaa baŋ mɛo na ka neŋ mm. boon la kaara donɛ bii be ihe neɛ kaŋa biŋ oŋ kaara kyɔŋ yɛŋ vooti oŋ kaara a paaloɔ kyɔŋ yɛŋ e wala kyɔŋ yɛŋ vooti sagna yɛnte pɔl so no mu bala ɛwo no asa ɔno na alakaara do na ɛlabla saa no ɔn ŋmaa yɛ mmeɛra na asa ɔno na alakaara do na ɛbla dolu kɛ to an bie bɔrɔbo ŋa an e bɔrɔ peɛla puom do na naana an kaaro na o kun ban gbihi o kun ban ɛspai o kun ban e yɛlɛ yɛlɛ jaa a jun yɛ bie bɔrɔbo ŋa an e bɔrɔ peɛla puom. قالوا أجئتنا بالحق أم أنت من اللاعبين جير بندانكو بغاني يلمنا أتتنا نعم. نيكرا منكو يبغرا أتا يلمنا جيلا جيكرا إبا بغرا أمان بمبون يكرا نعم. كوتا تنغتوها أوصل بغرا تنغتوها ka baɣari mɔni ne kan k'u ta sɔ wotu mɛ nyule na sɛsɛ wosa bɔnyu abɛru nkubɔlu yalimaga bila ne b'a mɛ nkubagari yalimaga a ti tɛ bɔlu a ti tɛ diɲɛ de ka bagari ka n'i yɛrɛ mɛ nkubagari yalimaga k'i tuwɔ ni a kaŋa bi yali yali tɛ di minɛ toro e to saga a di e to ba la ɲinɛ yali jan kan na o a dun a ne ba dan kuye bɔlu a bagari yalimaga a ti gaale a n'a ja Seydina Ibrahim sidna ibrahim an nan yela kurboni barote ka diyalla ajum bayal qalu bayal yan ajitana bil haqq ibrahim yal ma mo ay yala ngaba am anta min al laibin balga hmm. am balla al idrab bi mo diyana am anta jadun am laibun nindu je mo ay yala kar bagara aba e bonja kar bie ba bor piela pombi bi mo e mutro e diana mm. tudu nyanga diala kabla wana ma hun kai mm. aji itana mm. bil haq wa boron ko ka takulu al haq yalla ma mo e yalla bonka yalla ma mo e wanu wa kurtu kaba yalla mo e yalla ka lakar kuntum antum fi dalal lakar kuntum antum wa abaukum fi dalalin mubin ah, ah iboki yalma mo ay e yala bi am anta min al-laibin bi man to dianan ki yala ka annuma mm-hmm. eyi na bare ne kra te puom ayan dian yala ka e wala ka annuma ba bi ya hala no bi de iyan e dian yala ka annuma e dianan ba قال بل ربكم رب السماوات والأرض الذي فطرهن وأنا على ذلكم من الشاهدين قال كسيدنا إبراهيم بلبين بربكم كدانا ورب السماوات والأرض أنن سجما يبيني أنجالي يساجم والأرض أنن تنبغون ينقيرو منين أمام ما وشلي لو ما بغا ألو نيدارو وشلين أبوه عن إيدين أمامها أول أبهم بغنا نعم. أداننا الذي أنا نعى فترهن أن يبغى منني فترهن يبغى مني أن ترى نامون ولا نامون النامة وأنا ما إبراهيم من الشاهدين نعم. كان يسيد دبنك على ذلكم ala أن الله سبحانه وتعالى هو ربكم ورب السماوات والأرض. samawati wal ard ndiye siyede kan dana amuna ona la ya dana atan sor ke ton ona la la sagma yo poi anin tegma yo poi o dana ona tan sor ke e wala ke ton zalikum ne o takdir labla وتالله لأكيدن أصنامكم بعد أن تولوا مدبرين بلالا سيدنا إبراهيم أنو بيلي أنا يلترهنا كاتم بكيونا وبا مورا نونغور يولا yori جا بمنتر بتغلي بمانغا أتلندن kɔnɔ wala ma tigiri jiyɛn awa ban wa sigihi ba miŋa a kɔ a baga ban ti yɛ tigiri jiyɛ a ŋwaana yiri jaamɔ gɛrɛ o baga kabila jaamɔ gɛrɛ o baga jiyɛ a te cugihi a kɔa bonne in kura ku in kuku ka sima in maali ku dice kui on dice kui hmm. ban yɛl ku sayyidina ibrahim kalau kharajta ma'na ila idina la ahbabta dinana sayyidina ibrahim kiran da ni an adana an da yi jina yan a pahata igan a gati tigiri ni jiye in magana ta niyan no anan yalananga anan sajulun asaga ka naamun ni yala in yala bi bun kan yala garabu samawati wal ardina tabuhuna na onan suma annuma ga yalne in yala na kuyi ko ga bella ka sayyidina ibrahim ana on yala ko biyaran inni sakim yan wu yan ga abdulmusul ce ka ai to kan biyaran in kula banga ka karba dokar ku tiwupuwo ka ai batini ai kan puwo banta garana bajanan baga baha sai sai na ibrahim ya kan watallahi kana muna manfo la'akidanna asnamakum mpɔn kan na yɛ kokari ya bagri na ŋmaha bo eŋa bada an tuwallu mudbirin zaŋa yɛn na yɛ nebɛ ka deme an yɛ kokari be yɛrɛ yɛ kɛ gɛrɛ yɛ tigiri ni yɛ waana ka min urihiya a bagaja ba a ja na ŋmaha hmm. kaid on la dawar hmm. chɔndew la astahidanna fi kasir asnamakum mpa kana iya kokari ya bakar nan mahabo ba bada an tu tuwallu mudbiri sakai yanna ipo bilibe abala cibe bon gama yan maha kebe nena taga ya ta kayan mura kan mura abiyan kuntuwan maha ce no kai bile garaje kan ba hayala فجعلهم جذاذا إلا كبيرا لهم لعلهم إليه يرجعون نعم هو كو يلا بلنا نعم onjɛn kyɛ yɛlɛ bila ne noba mine neɛ kaŋa womaa a daa noba ŋa womaa na o meŋ yɛl k'o taa ka bipɔlee naŋ lɔɔ gyɛn kyɛ baŋ boɔna ibrahim ni ka nyɛ oya ko biaran na nya tan nya yala on lo yala hmm. oya kuna ngma ha bolu abaga no. bawo gare ya fajalahu juzazan no. ke sayyidina ibrahim biyan ka bare ka bagale bumpuri bumpuri hutaman fattatan Shatatan. Sayyidina Ibrahim bɛ min k'a bagale ja ampuri. Hmm. A jun bɛ ka nga ka wulo k'a yɛgɛ ji ye ja bolo da la bɔ min yɛrɛ la. Kyɛ da o min gbaya k'i nya lari ŋun mi bɛ kira yi min puru wu min bɛlɛ naa ni. Fajalahum hmm. juzazan. Hmm. Ka Sayyidina Ibrahim. only ahabara mm. and puri yɛ n'ahofoɔ sɛdina ibrahim ne min k'a baga alɛbuha and puri illa kabira lahum faase abagakɔn yom ona ɔnba ŋmaha mm. ona ɔnba purihi ona ɔnba niyan ka mm. tafsir ka dɔ mine ka lar ne ɔn tuma tuma na. Hmm. a lara on daga a yagara a bolu a baga kpɔm hmm. ka bola la'allahum a mine kagan yarji'una ilayhi kɔɔle lɛ wɔɔsɛn ba nɔɔ nyɛ yɛlɛ ya ma kaa baga yɛlɛ yɛlɛ ba a wali ŋmaha ama kyɛ taa bon a kyɛge i e maŋa bii wala e ahakyɛ wala ne wala ɛ eh. bala on tuma mm-hmm. a baga yaa on ŋmaha kyɛ de kyɛhɛ baga kpɔn na a mm-hmm. de lara a yagle o bagan la'allahum kabila kiran yarji'una kona lewan ilayhi a baga sa a mm-hmm. wasu oh what happened قالوا من فعل هذا بآلهتنا إنه لمن الظالمين بانتو وانا بايانا بيان نعم بوه كالي لكي تجون مها بوه من بيان ينكو كي بوه مالا كي كاني كات جون مها بوه ان بيان كدادلي ين جون مها بوه من تونيه nti nyɔŋ ŋmahi yɛ gaa yiri bira kyi bebe hmm. baa bɔ nyina bɛ ŋa biɛn kaalu bɛ yɛliyaŋ man faala haaza hmm. bɛ alihatina ah, neŋ boŋ tontoma ŋa ane ti daa mine ŋa bɔjɔ a buŋ gyaa puri kyɛ ka boŋkpɔn na aha kaa lara a yagle o bila ba wa nyaa kɔɔ ɛŋa bɛ ka neŋ boŋ ton ti daa mine ŋa neŋ toma ŋa innahu ebãnka nna an tmbilaŋa la min azalimin nba d a aɛ filifinbnikaŋa la walaf filitin liana man sɔda haza zalimun min azalimin nna an tumatbaa filimfine la a paasɛ nbanaanma finna nbanaffilitin ti daamina la ɔgɛ ŋasɛna a mina m balibia t issa daa amaala ɛmina ne bɛ voe kɔba a ɛnka nkyɛn toɔ ya ne yɛrɛ ntɔnbilan a efili nti. قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم قالوا بيلين سمعنا كروين فتى ببولي كان يذكرهم أي يعيبهم ويقول لا تالله أكيدن أصنامكم بعد أن تولوا مدبرين كم نعم. نعم. ويا بيبولي كرا عن دغرا بغا تو نعم. ويا كرا عن يلا بلو عن يلا بغا ما هو يلا يقال له إبراهيم ولا بمن بولك إبراهيم أنا ولا تو ويا عن يلا بلو أبو يلا كتفسير كرامنا كني يمن وبا لكن عندما سمعها أخبر بعض الناس بخبرها نعم. هو ولا هو وما نؤمن له بمن كدروه أيارا آن آه، إيه، بانغ باسيان نعم. بلا أن وطرنا بانك آ آه، إيال تولي يلا أنا إيه، ولا أنا إيه جب بيكا سامي أنا كروين فتن ببولي كنا يقال له إبراهيم بمبونك إبراهيم يذكره نعم. ويلا أبوه محبو يلا الدغرة أم بتر شركة تبع بلا ora la qalu fa'tu bihi ala a'yunin nas la'allahum yashhadun namrud hmm. o oh, yanni ga dana hmm. asaga onen di benang onka hmm. banun ba onu kwambi ne janu minisana bel yor la kalu bayal yang fatu bihi يوعنا إبراهيم يوعنا أنا ببولينا على أعين الناس قد سالبيه دين بتورن بيكون هو ولا ما من كاربا دين بيبا ناندا أكاربا وأنا بكوا مشهد الناس نسال بيه بنيبون كان يجا كارا لعلهم يشهدون كامل كلام bɛrɛdeɛ sie de abanka jagankaraja tun wa inna ibrahim tɛ bɛ filimu mm-hmm. bɔjun o nɔgɔ nɔgɔ yɛlɛn a jaba mm-hmm. pon kuna ŋmaha mm-hmm. k'o ka are you guilty k'o ka yes I'm guilty ka ne ye guilty k'o pagi yɛlɛ tɛ lɛrɛ nɔn bɔ ti yɛlɛ ka judgement yɛlɛ jaa k'i ba sa judgement yɛlɛ jaa k'i ba sa k'o yɔrɔ i paga tɛrɛmɛ jiɲɛ ti tɛyi munni. Hmm ajinti zita munu anin je jace ka da filmin ce are you guilty in chu hiju ka yes i'm guilty oh <laughs> anan ba kan support le tibun pu na sani ju Tomorrow no jibi ya ko fo kurun saka <laughs> enyewa mm-hmm. banga bila yawa ano. ko maga wa wala ko maga wa sa kunan tuma tuma gane ja banka jaran kala ja tuma ay mutiba filmu ya jandi de. ويلا أبوهم ما هو يلا هذا معنى الأول والمعنى الثاني فأتوا به يوانا إبراهيم على أعين الناس ننسى به نبي تورا لعلهم يشهدون أمين كلام بل نسي دي ني جامع أنت وهاكل لاني نتو ne ya dara hakil la ne ta ki kwa ma baga ki da wanya blan ton tomo o engan na ka biu ka wallahi blan ma ga de gaa kota n kɔɔte ha a punishment hmm. a bɛ secret bandu wa yini a ka hei yɛlɛ ka jagla e ya. tɛŋ e wala tɛŋ e rɔm hmm. k'i bang ɛ e. ka maahu ba kpɛi hmm. ana yala bala ne kula saga ɛw e a yun bɛ ka ya yashhadun ya waadu ya kana ti to dan ga nyɔŋ ŋmɛɛhe kɔ maa namuru tɛrɛ bala faŋa waadu ka yiri lang kare mo jahan kara kade jahan taro hakil lani nga to hmm. ne jahan taro obolu o tora nga to on ton hmm. kudu kudu tu bo so tasiya a um hmm. chegade chede qalu a anta fa'alta hadha bi alatina ya Ibrahim. لا kiranka wor ya tabe ka kurana ba woni india film pambana ba india film ba ma ka man ba india film man ka blanki lugati enyo qalu batu wade sayyidina ibrahim ban yala a anta fa'alta hadha bi alihatina ya ibrahim boyu yalla dogahe ban yaga bɛbɔrɔ kɔ dadeɛ ansa na wien adwumpa ndi ibrahim ti bi baa ha no mm. kanaana wal asl wadana yalan qalu mm. ya ibrahim ibrahim awai a anta fa'alta haza kabla inan tun atuma nga bi alihatina anin ti damine nga mm. anin ti bagamine nga kyɛlin yire ba jiya قالوا بيل أنت قبل أن فعلت هذا إن أنتم بلغ بآلهتنا أن أنتم بلغ يا إبراهيم إبراهيم قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون قال sayyidina ibrahim yaliyankabal dhanbin fa'alahu kabiruhum haza hmm. qaala sayyidina ibrahim yankabal maanaana fa'alahu kabiruhum haza a baga kɔŋa onaŋ tɔm bela ona too ka larena a yagele o juum dole ka kyɛ wunon ka hɔɔl na oŋ kpɛ a ŋmaha a bagana ben ba laahoŋ bojo abaga bi nan puru yem la ban wa no be ka ba kwa man a ah, on ka ai na na ma ha hmm. aba kwa nga ona ma ha ka ba do kutu hmm. adoma ya hmm. ka hadisu an bani isra'il wala kharaja fikum wala haraja fikum ka bani isra'ila yɛli jaaya n pɔgɔ yɛlɛ yɛli ka bɔ ci kurana warda fi ba'd kutub التفاسير أو تفسير قفي من البون كسيدنا إبراهيم يليان كوا برايا أنيا أبغبيل كان أنتو أبغبون أنك هي ما أنتورا لاتو kun kar bata ka abun biliya ka kun dia o man ta bata ka a bata ka do lara aman e wala an mkan an mma a longa kabɔra ka ka bal bɛn bɛ fa alahu kabiruhum hasa a baga pɔn na ona tuma yɛl yaa mi naa n bɛn a baga bile ka n tɔ a bon kpɔn ka suuru kpɛw o ye wala o ŋmaa fas aluhu yɛ sɔgɔhe bolu a baga in kɛnu yɛn ti kun kaanan yɛlɛ yɛlɛ awo yɛn dire dankpihi ka yɛlɛ yɛlɛ na. Hmm. ana yɛne kuen kaa bonkɔn na ɔnaŋ e wala ɔnaŋ ŋma ha kenaŋ kaa kyɛ sedna ibrahim na giri o ŋma hɔ kenaŋ kaa giri pɛliam sedna hmm. ibrahim na ŋma ha hmm. wala ka na ana ŋma gidi يلوى نعم. كا المفسرون تفسير كده من بانكا بلالا كإنما هذا وهي نعم. من الله سبحانه وتعالى نعم. والله فعال لما يريد كسرن سيدنا إبراهيم بان والله ayala sayyidina ibrahim nanga hakla nana hmm. on danda tagma ha bagana hmm. o hakla nana ku yalka inni sakim hmm. ne kan wahyula kan da namun nan piyan al jibril ku yalo ka inni bolu inni sakim kan yawala kan biyaran bila puorin ulamaha aw baha hmm. banta laaho awaanan ajamaa bolu ajamaa hmm. nimbi toorana hmm. ka sayyidina jibriilun loo yel kuu kuu yelka yelka ibrahima naan naa ŋmaha a bag ponna una ŋmaha ka jiya inna de banka waayulaya kpɔn yɛn kyɛbɛ la ka fas aluhu kɛɛ yi wala kɛɛ sɔgɔ ha baga mine wa nkɛɛnu yɛn ti kuun kaa na sɛrin kɔni yɛlɛ yɛlɛ o yɛn dire daankpiin hɛ ka baara man ba mɔmi tu so su tombo <laughs> a mɔmi karakara nyuubu a mɔmi yɛlɛ kaŋa eebo na hmm. yɛlɛ kaa baga a man yɛlɛ mɛ ko yɛlɛ yɛlɛ o sɔgɔ ha sɛrin kɔni. Mm-hmm. ka gɔnkpɔm ŋmaha ŋuna yɛli kue kuna ŋmaha kuna naa ŋmaha ŋuna yɛli kue kiba ŋmaha lolu ka kyɛ ka naŋ ka a noba ka yɛli yaga ba yɛlɛ kuri tiŋ ka sɛdina ibrahim o ba ŋma bolu o ba ŋma gidi mm-hmm. ana gidi ni o ba ŋma wahyu la min allahi subhanahu wa ta'ala a bila nin daa naamu naaŋ kpeɛŋo aŋ maŋ erɛ bolu o nɔɔnyemɛ ka ka sayidina yusuf aleyhi salam wọn bɔra k'u di o yɛ o bolu o yɛ o bonyamin wala wɔn tuma yɛ nyi bi puo bilaba tari sɔrɔ cɛ ka mahamuni nyi bi puo ka bila tari sɔrɔ wala wɔn o tuo yi yɛ o na jigiri wa hali haza yɛli ko bil anbiya wal mursalin la nɔnyima ko n ban bɔ yɛlɛ tuoniya ti jaagwa nyɛ nabi dawuda hmm. noba bayi an ɛg tu fɛnsin wɔn hmm. a wa le parab hmm. on tiɛ ka na nyigi hila banka la ta khaf khasman baga baaduna ala ta'ala ta nyɔ da biyan ta bɛ na nyigi ta bɛ kar koyi man jawjawar ba bayi la a filinta tun wa kin mabolu kirti kpacaga nya on tiɛ haba ka yɛlɛ balɔr lana kabila bɛn ɔlɔ sɔɔ bɛ nko bi naamu ni sɛm kyerɛ yusuf anta k'u yɛ nfa a ɔyaw ɔdunan bɛ yɛlɛ nka tɔ ayiri na nda wa kɔla ga ayiri na adiɛ ko tún bankɔ na yiri ni mo ayiri yi wa kaniyan ebolu kaniyan jubon ina man lɔla ayaw abonsam mm. yagam lalo na be na nyiri na baham kiya nju moto mm. ko wata jori to ka dala dia o moto bande men pa ho sai jira ko ne pa ne san turin ko e yawa ana jaman na yemen to le obla hmm. to kada bi yusuf abankyɛ dɛ mbanda a bommaa ho a ɛmu bolu oyaw mm. ala gyamaa puom banto wolo a wɔyɛ abɔ ŋanya ade na nyigiri atuo oyaw kabla na ɔnyema na bantu nga ai ah. enama hiya wahyu min allah ka ah. wa kazalika kidna li yusuf ah. balani naamuna man yala bla mm. aju naamuna yala eraha mm. naamuna man era bla ja on bora ne ja kun ban kya puo a ne to dijin aka yusuf bungo tare jurubu hmm kun ewala o n boye le tuwo wiya o ah, bile ŋmɛ ibrahim ŋmɛ bolu o ŋmɛ gidi wa k'i ŋmɛ hapuhu ca lɔ yɛlɛka bolu a ju kɔnɔ yɛlɛka tatoro da ka sayidina ibrahim alayhi salam ka wahayula kan da namun na kiyawo hmm. a ewala a ku hmm. bilala gace bi karla da fi zamani hmm. sayidina ibrahim alayhi salam kana al-kazibu fillahi jaizun mala ibrahim wonje suwo karne ka sayyidina ibrahim o jamana na mi ban ashariya haman wan bon o yal tarihi mine baha cena paha mine awon ka sayyidina ibrahim jamana na kinan da ban magidi na ngwen yala bio kanea iyala ka beladan iya bolu beladan iya daga kina ban ewu kyɛ tontona yɛn gyama na anwa mie kumban ba gidi yɛl jafa se yɛl ata eŋan mie bɛyin jawra yɛn maale ba taa anwa gidi jais mm-hmm. silamu hanin kafire yɛn jawra ka silamu hanin lida ina gidi ya jawru puo banku ya pie cinka ni yen banku ah jais dawla ayan mu pogo jiala jais a nyogo yitu wuro ka container hakiye bolla ina de ga je don banga tenkori in nyogo dun moto biya don lora ha container ka maluma man ban ban weldaro tim <laughs> na mora Oh, welde an ka jiyani bala suma ka ettuya kono weldu hum ana on laddami wona mbawa maga toro kadi yewi bokko akena cigi min pana latif tagun tona har jaw kiki kpaho kontena ku ana yala taga adan ibolu jais tontunayan jamana ngan ikon balla ka yalel jangma gidi ka tontuna jamana la a bagara toro wanaekura nwa ha ajum روى أبو داود والترمذي وابن أبي هاتم وابن مردوية عن أبي هريرة رضي الله تعالى عنه وأرضاه قال أنا بقى جابدي حديث كان أمنت صلى الله عليه وسلم كو يليان كان لم يكذب إبراهيم في شيء قط كسيدنا إبراهيم عن إيه وبيلوم awagara onti kpebbogo kuba ŋa gidi illa fi salas ka faase yalata kulli hunna ka jaa gbongbon fillah naamuni yala o ŋmaa gidi <coughs> naamuni diina yala kawluhu hmm. o yelka inni sakim bayan gaa yaa bolu a baga tumbujiyo wa boo kuu gaa on hmm. kuu puo biyaran abdulmusin num boyelo o ŋmaa gidi naamuni yala mm -hmm ɔbɛbɔ okuga to mbakara yɛmfa so okuga onyaka alhalul wahid the only way to run away from bakara tombo eh ɔlala k'i k'i puo ayi mpuo nka inni sakim kan biɛran bɛɛ b'a fɛrɛ baala gara ni church bɛɛ b'a fɛrɛ baala gara ni musiri bɛɛ b'a fɛrɛ baala gara ni mbolu bagadiɛw o ko biɛran ban ba ho dolu ka naamu ni yɛlɛ o ŋmaa gidi bila ti yɛlɛ ko min jama nana. magidi ya yala nga yala hmm. jais aw tin jinji da nga kona wa fere kita mala bagara ana tara e nga mbagara balon jana ka ka walam yakun sakima sayyidina ibrahim yanko biyara chuba biyara chayala yala bla blol ka bodula gidila mm -hmm. وكونه لسارة أختي بندانغا مصر بالو Egypt bati kpeebe asaga naana mbere oba goono yala o dangana o tetee na o mansi fana ko nyɛ pɔge veɛlaa la ka neɛ pɔgɔ n yiri ko a nyɛ baŋ pɔgɔ la ka nyɛ o ma nyɔgɔ yɛn kpɛ o na gyaŋ ka a pɔgɔ wa veɛla o boɔroo o peɛba a pɔgɔ a faa ko kyɛ e wala kyɛ koe kɔɔ ba dira dao pɔgɔ kyɛ baho k'o da ban te a wa eŋa kaŋ e ko lɛɛtɛɛ kyɛ tara a baluu kyɛ tara a pɔgɔ ka seydina ibrahim bana n'o pɔgɔ saara na baŋ gaa be k'a dao te nyɛ saara anyiwumviala onyanmu ka na ibrahim ya ka uyel kusara ka yɛlda n tɩ mɛɛyɛn yao pɔgele eh? ka dɔn wa faa kɩ piɛn ya a bɩ yaga cura piɛ min kyɛ ba lɔ ba he kan la ka la taren pɔgɔ kyɛ o kɔn kuma yan hmm. ba te kpɛna babu na yɛlɛ ka sɛ na ibrahim ko yɛ pɔgɔ la bolu sara bolu ka gidi o ma o pɔgɔ nana dj famous ka ne na yɛlɛ yɛ pɔgɔ la ba na nyɔgɔ yɛ pɔgɔ na a sɛŋ a fa kyɛ na koe kyi yi yɛ pɔgɔ yɛ ŋwa la ma a bɛ yɛlɛ ala o n ba na na fa o bo n kyɛ na nkuyi kyɛwuri ɛ k'i yi gara o kɔla koe hmm. buwɔnsɛw. <laughs> akhafu durrain ba bɛne a ka se ka misra na ta nya pɔgɔ sara ala ka se na ibrahim ko pɔgɔ na na ko ya pɔgɔ la bulolu ka gidi o ŋmala bila nɔ la gidi o ŋmala bila k'a da wa ka tɔ bila yan a bɛ ala yan kula ko wa cɛ i ko ɲɔgɔn sara k'o nupi o mɔ bila wa jɛn bɛ k'u nunu bɔ n ja kpi. bella on kan na banga kan sala so hola hmm. alle opuri hmm. riwayat banga na ibrahim suhaim mana alle ku kanu anya hmm. onan da hajar akubode ajun kali di baya me ka sayyidina isma'il ko ahbala egyptians baranda hajar aku ibrahim nan sara mm. ka hajar ne ti ɔnna koɔŋ misiri de yoto saka yaga ne baahi la se la sɛo se oleta la sɛo lɛta a oba ba chu ko kpɛ silaamɛ o ba kpɛ kyuu ta kiptiya ba yaa ka tontona ko deɛma mala <laughs> o deɛ maariya ta kiptiya mm. a ko yeme ko to ɔnna koɔŋ kuru mm. ka tontona men te kpɛlɛm bilɛɛ la a eo kan hɔɔreya a firi ko a lɔɔdeo mm. ban ibrahim dhalka saydina ibraahim alayhi salaam tontona biyene oo ahir la yeneen misra enyewa badiamala tontona enyewa <laughs> balala hajar a misra naa ladew aku saydina ibraahim anin sara koota tara kuu ɔnna ku ɔnkurubo anen la ka sara bo ɔnyera bie ayala ka bilan kuu sira lɔɔde hajar kaa bi yaga naamu na tɔrɔ bon kubɔ sɛnɛn kɔnɔ bɛn lɛ hajar furi ala seyidina ibrahim bande seyidina ismail puo a dɔgɔ naamu na hɛnɛ hɔn ka sara mu wɔ ten ninety nine years ka ibrahim yi hundred and twenty years mm. sara yɛ yonkɔɔ yɛn kyɛ ka seyidina ibrahim ɔn ebolu yonkɔɔ ane lejara kyɛ ka naamu na waa ne tagmaasi ban seyidina isaaku. Mm. milka ismail tumu qur'ana puum hmm. ismail to jaba e bolu ishaq hmm. o piyamo yaja sanu go bawo ga ko nyo sayyidina ismail kuna hmm. asa ka sayyidina ishaq nan cibe koran ba dogo eyeho milka sayyidina ibrahim balla da ka gidi umma bonyum o pogona o yaw pogona ansara o bolula o pogola kanu o bila e abolu ka noba mine a yɛlɛ na taawiil o taawiil la wala ayi k'o yɛlɛ ka ɔkutena k'o ma ma gidi wa k'o na mɛ gidi n ba mu mɛ bile yaw pɔgɔ la fili islam silamɛ poɔ my sister in islam bila naani a kɔ bɔ mi k'i wa adresse gadren abdulmuksit k'i pɔgɔ bi be ɛnɛ ka dear sisters in islam bila naani. their sisters in Islam hmm. na ti pɔg mi pahibi ilmuhim hmm. ka wa kawluhu adi o lɛl ka balvin bi faalahu kabiruhum haza ka maa na ŋmaha hmm. ka a bag pɔŋa na ŋmaha ana ka girihi bolu a taŋa o ŋma ka meŋ naaŋmene juŋ o ŋmaa o ba ŋmaa dunaa yɛllɛ yɛlɛ jaa juŋ المهم كيران كا يلا ينا جا جا توريو كرنان el mohem يلا المهم كا حديث غمان كورا ولا تيا ولا تديان ngaka ibrahim a yalkubo faraja'u ila anfusihim faqalu innakum antum adh-dhalimun faraja'u ila anfusihim owo yelgaanga kuboni ay faraja'u ila ukulihim bamihi leo gaanyia bamihe ta ba leo gaayang bamihi siang comna ko leo gaayang atade ba haakila a ñogoyala ara sak abay abay yel yiruwo aba baye gondom ban ama fakalu seydna ibrahima yala kubogaana baloga ñeta secret bitim yala biyala bami hena sem fa kalu banka innakum antum zalimun ndomne kenanga ke eya maga finni hmm. be ke yala ben piyala tur ka biye yala kutini yala maga ya buhu aba yala yala otu jewdi tiwo yala itulla emma kar tu bi kar unnin biye Hmm. sa e batorol hak hmm. on to yalla mi ngala cuu yalaano ibrahima to a yalan to kon saga hmm. en to bambila ndiba mbiiri gamba boora yalmaŋa ke yalmin piyala maŋ yi conka kaŋ nyɛ n nyɛla a yini a noba ŋa yaahala bila e wa ka banun lɔb n wa yɛla hmm. yɛla hmm. wa baaha ka tɔ a buhu yan a bun kpɔmu ŋmaha tɔ kyɛ bɛ mɔɔ ma yɛlɛn ka a buhu yɛlɛ yɛlɛ o a man ban mɔɔ Ya seema o a man ban yɛlɛ ka duŋa yɛ tɛ la o buwa a man ban yɛlɛ ka ŋa o yɛ sɔgɔ ha o bila naani ka a bun kpɔn naan tuma tuma walahi o na yɛn kuna naan tuma tuma k'o nyɛ neɛ kaa wa ɛra kuna tuma la mun na tuma nyɛ seɛ o yɛrɛ ba bila. Hmm. فرجعوا إلى أنفسهم بلعوا قعبا هاكلين إيه، عن بمعنى بلعوا قعنيتا يعني نمني إيه؟ قالوا يا لك إنكم أنتم ظالمون كان كيهم إيه، في النبي وجاب يتو جليم ثم نكسوا على رؤوسهم لقد علمت ما هؤلاء ينطقون نعم. ما راكي يجي قرأ summa nukisu ala ru'usihim bila puorin ban unnin bil chayana ije shawalewa summa nukisu ala ru'usihim ay summa raja'u ila jahlihim wa inadihim badaa yala kinaya la mm -hmm. an madac tajaburihim wa inaadihim wa lubsihim fi lbaatil oduyan wulin summa nukisuu alaa ru'uusihim bila puorin baŋ e noba ka deme an yɛla ka ka nyɛ n nyɛ lakad alimta ibrahim laasi ka e maŋa ma haula yantikun a baga me ga tun dai bayan ka ba yala yala ba da kan ba yala yala ma karba unnin bi ce yala ma ku biya wala julutun wo karan la ka yala yala wana yalan ka ta e wala ta so ha wana ya wato la summa nukisu ala ru'usihim bla porin ban ban vija ce yelku kala kad alimta ibrahima wallahi bayan ma haulai yantikuna hmm. bunga ba yala yala ina nya tafsiri hivi hmm. ne koka summa ta'ta'u hmm. ru'usahu kabla purin ban curbe juri khajalatan dabiyan biyan gali vi gali min ibrahim anin sayyidina ibrahim كا imamu الشوكاني ويلينك هذا التفسير من أخطاء الجسيمة أو كذلك ثم نكسوا على رؤوسهم قبل بورن بنشر بجو كان أولك اللغوية لا اللورة نعم. اللغوية لا بلا بورن Bamba bahabolu ban den ko vi ba chontu yel yel ma ba min yel ban tara ku ibrahim ku hmm. toriye ce juyen chulubuni ku kumben hmm. iblaja bojum bi kasra kaf na ankar niju hmm. nukisu chora me ka summa nakasu ru'usahu asa da me ka bala puorin ban churi ba churi vi gali ani yalle sai na ibrahim an yalle kubani enye biyo cho kan nuki suni to kumban la da kalmata fi'l nakasana ay wala ay isnad akur ru'us sai kar da karan nakasu ru'usahu bilayan ukpen bal ka to kumban iu ban churi ba juri ay ay hmm. ki iwo bila ibe ihi ki na oyal bila se ki ilo di le olugu ma be shayan o kala kada alimta wallahi ibrahim ki magaba ya ma haula yantikun ka abu haba yala yala قال أفتعبدون من دون الله ما لا ينفعكم شيئا ولا يضركم balala kala ka sayyidina ibrahim yalaka afata abuduna kabla ya turang tunan jarko in na babla min duni allah ma buhuna la yanfaukum shay'an an bayi nafaja ja akuye wala yadurukum shay'an akula ban ya yalja baga kun ban yin o kula ban dɔgɔhɛ niya naaŋmene mm-hmm. na bɛ n niya naafaa naaŋmene na ban dɔgɔhɛ niya mm-hmm. hali pana ka naafaa jaa en gaa bagere jie a te nya mm-hmm. ci ban ka naaŋmene ya tɛnɛ jaa ŋma kidi ka bagere yi a de eme ci ban ka naaŋmene yaa lamaana yan sai k'i tare ka sayyidina ibrahim afata abuduna kabara yana tunan min dunillahi ka bɛ kyɛn ne ka bonga la yanfa'ukum an bai an kun yi nafa ku ye wala yadurrukum an kun dɔgɔye shay an yalla yalja mm. nafa a kun ban e yalja tuwara a kun ban e yalja ya enga mm. uffil ولما تعبدون من دون الله أفلا تعقلون أفل لكم كتر وبيا إمام كبيها لكم كي يلا يا لوريا اف لكم اوال نوين دولا نكتر او بي ايغام مبي بو كرايم ماي في او كسي مونت يو اف لكم كتر او بي ايغام ولما تعبدون انم بوهنا yan tunana min duni la ka ba jenin kan na mun lantir bi amin ina afala taqilu kabla ya koyi kwarhi kabi bile ponja nga wa ma habaga kaya ko manya la dia homa hmm. mante a baga yan tuna arbata karwala ala sa bot kan you should go and defend hmm. bayalla tadi moto jurati lekpi kii gaa loo ah kii ahaya a defend yalla ba yalla na hmm, hmm. kii den piwa kii piye maitatul jahiliya hmm. ye ngara question to laban suka ah a ah, answer che je surdi moto pur at leyan